o bá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́lú bí o bá nídìí iṣẹ́ kì í dédé ṣẹ́ orí mi má má gbà bọ́ńdẹ́ o ayé ẹ má dàkọ̀rọ̀ sáyé ń bẹ̀ ọ́ ta ni yóò gbà ní tó lè kọ́ níyọ irú kí lè yọ òní onírèsè o. ara lé oníkálukú lọ́tà ẹ̀ ń gbẹjọ́ tí ajá ń gbó wọn ò gbọ́ nílé bẹ́ẹ̀dù wa ṣètò ká dárò ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi kò ní jẹ́ ti wa ẹṣin kò tiẹ̀ nínú eré ológìní kò tiẹ̀ bó ṣe yọ gínígíní. ẹ má dàkóró sáyé lò lọ irú kìlẹ̀ yọ. hello baby. hello baby. mo ti ń bọ̀. yàrá náà ti ṣetán. okay good um, bùkún mi náà mo jọ de àmọ́ àwọn àbọ̀nsìn. all right darling. okay. wait láti rí wọn nítorí bẹ́ẹ̀ ṣe máa ń ròyìn wọn fún mi mo mọ̀ wípé arẹwà ni wọ́n máa jẹ́ láàrin àwọn obìnrin ẹgbẹ́ wọn. o lè wait lolo tó one hour ló tó jẹ́ sàtàrà ṣé kan tó dẹ̀ padà wọ̀ náà lélẹ̀ mo ò bó máa wọ agbádá máa wọ gbogbo ẹ papọ̀ ni àti kò jù báyìí lọ. mo ní kí n look sexy náà ni at least for the first time. okay fine um, jẹ́ ká máa lọ náà. thank you kọ́kọ́ tẹ́ lè sọ ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín èmi ò kí èmi ò ta ọjà tèmi bẹ́ẹ̀ yẹn mi ò ṣòwò tèmi bẹ́ẹ̀ tó bá yẹ pé bí mo ṣe ń ṣòwò nìyẹn ṣé ẹ máa rọ́jà nù gbà mí ni ẹ ẹ lè rọ́jà nù gbà mí èèyàn máa kọ́kọ́ san sílẹ̀ kẹ́ tó gbà mí ni ẹ gbà kan ẹ sanwó ẹ̀ tán ẹ tún dé ṣọ́ọ̀bù ẹ tún gbà mí kí ló dé ẹ fẹ́ máa bó lówó kúmọ̀kúmọ̀kú ni àsìkò táwa yìí oníkálukú rọ́jú ni ẹ mọ̀ pa arúgbó rọ́jú lọ́rùn ni kò sí nǹkan kan èèyàn tó bá tún ṣe yín lóore tó láàánú tó fàánú ṣe yín wípé kẹ lè ṣe báyìí ò kẹ́yìn náà lè máa rí kankan kẹ máa jẹ ẹ tún wá sọ pé kìíní ẹ sanwó mi ni ẹ sanwó mi. ọ̀rọ̀ tèmi kọ́ lẹ̀ ń sọ yẹn nígbà táyìn bá wá tẹ̀ ní kinní kan ló ṣe yín tẹ́lómi ìwà tó lórí ló ń fọ́ òun ní ìjẹ́kọ̀ọ́ òun rówó sọ ìjà òun mo fẹ́ ṣe gbogbo wọn yẹn dà ẹ wá ń sọ pé kinní kan ẹ má bà mí sọ o ẹ sọ ọwọ́ ọmọ tó tajà fún yín gan dáràn òun náà ti mọ̀ ó ti rògò ẹ jọ ẹ sọ ọwọ́ mi ní jàre ẹ fi mí lẹ̀ ṣọgbọ́n tíyà pẹ̀lú mi wí wo wọ́n bá tún bí ẹ̀rẹ̀ tún tajà mi fún láwùjọ èèyàn sanwó kan tán ó tún wá gbà mí ó dẹ̀ kó fún sẹ́fẹ̀bì ṣe ń rajà fátírì nìyẹn wọ́n bá bí ẹ̀rẹ̀ kó tún ta ọjà mi fún láwùjọ kó tún ta ọjà mi fún láwùjọ wàá rí mi wò bí ìrànlẹ́. Ah, ah, kí ló dé náà wọ́n máa ẹ máa ẹ máa ṣe nǹkan fún wọn wọ́n máa wọ́n máa wọ́n máa rò pọ́ dẹ́lẹ̀ èèyàn ni jọ mú kí fún mi jàre down down down down down down. Let's go sis house. Mọ́mí retí. Báwo ẹ̀ máa pe mọ́mí? Ah, ẹ ṣe yéé yéé yéé ẹ. Yo, that's what it. Why, why no one did it? Uh, try it. Àjọ ní ṣùgbọ́n ní wíkẹ̀ndì kò fẹ́ dín ìmọ̀ ìrìn ewu ọ̀sà ibi ọ̀nà sọ̀rọ̀. Kí ni ṣé ń jowú wa ni? Ẹ má wọlé màá bẹ́ẹ̀ náà pọ̀ kọ̀tì náà ló ṣe. àti ìgbà lórí àyè ṣe rọrùn àwọn kébẹ̀. ẹ lásán ni mo lọ mo gbé bọ́mbà mi ní boots ọ̀dọ̀ bad blue ọkọ ẹ ǹlẹ́ ṣe rí mo kò fẹ́ kí n ṣe ìrànlọ́wọ́ kékeré kan fún mi I don't understand. Tó bá tẹ̀ máa jẹun ṣe bẹ́ẹ̀ rán lọ́wọ́ Why can't you just take this money? Oh, no, you can't eat this one now. Laisha, ja. Oh, no, no, Please. Oh, please give me. Ah, Irú kìlẹ̀ yóò. That's right mi ò rí rí o èwo ní tẹ̀gùn ẹran o ọ̀rọ̀ yìí mà lágbára o. ọ̀rẹ́ ó yá yín ẹ ti yá dé mi. báyẹn lè ń bì í ọlọ́run ló ní kẹ́ máa lù. tẹ bá rí ẹ̀sìn tí ìdùnnú fi wá ṣe bẹ́ẹ̀ yẹn lẹ́nu. bẹ́ẹ̀ ni jẹ́jẹ́ la máa jókòó a dẹ̀ ń ṣe fàájì. àwọn bọ̀dọ̀ oníbọ̀dà kan wọ́n ṣe jù wọ́n dẹ̀ ń ṣe fàájì ara wọn tí wọ́n ń jẹ tọ́kì tí wọ́n jẹ. ẹrù gungun ló kù síwájú wọn bí dùnú ṣe dìde nìyẹn tó lọ ń lọ egungun mọ́ wọn lọ́wọ́. nù. stop ṣe bẹ́ẹ̀ yọ̀ṣẹ́kẹ́ méjì ló ń ṣe ni. tiẹ̀ dúró ná tiẹ̀ dúró ná mi ò ń sá. ẹrun ló fẹ́ sọ. no ẹran kọ́ omi ò sọ̀rọ̀ ẹran tí mo fẹ́ máa parọ́ mọ́ ni ihu gan ẹrù everybody wà embarrassed. imú eléyìí ó máa ń sọ ẹkún gidi màá nì everybody ti ń sọ fún pé kí ló ń ṣe ẹ̀ tá a lè gbọ́ ọ́ nínú egungun bẹ́ẹ̀ ló gbà ayọ̀ gangan ayọ̀ ayọ̀ gan wà embarrassed pé kí ló ṣẹlẹ̀. ṣé kò yẹ pé nǹkan kan ti ń wọ́rí ìlú. mi mọ́ ọ́. tí mo fẹ́ parọ́ mọ́ tọ́kì kí ni bí mo ṣe wà yìí ara mi sí gbọ̀n because mi ì tí ì ẹ̀ rí ó ṣàbí pé ìgbà tó mọ ẹyin ká pàdé òun níbẹ̀ tó fún invitation mi spirit kan kò kú sí mi lọ bí mi lọ ó lè mi ṣe síwájú wa máa bá yín bẹ̀ àṣẹ ah, nǹkan tó ju ọ̀bá rí náà lélẹ̀. but I can't still believe this. ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ti dùn mí lọ́jọ́ olówádà. àwọn máa ń bá kó lè já tiwa lọ́mọ ni. ṣé òbọ̀ rebe atamára yẹn láwọn máa jókòó tí. ọ̀rẹ́ mi bá mi ẹ pẹ̀lẹ́ o. ṣe ṣe pé mi ní gbogbo ọgbà tí mo ṣe. Hehehehe <laughs> jáde ni. ìwọ jáde. bẹ́ẹ̀ni. láti lọ ṣe kí àti normal level mo jáde bàbá àdúgbò mo yẹn bọ̀ líle. àtàná ló ti máa jáde. bẹ́ẹ̀ni ọmọ ìṣẹ́ ń dé sí ni. tí ni nǹkan táwọn student ẹgbẹ́ tó ń sọ fún mi. pé kí ni. wípé alẹ́ ló máa fi jáde òru òru ló máa wọlé ìjọ mi wọn ní òní wọlé lóru o lè lọ fúnjọ mẹ́ta tán òní fojú pọ̀ ẹ́ àwọn olórí burúkú aláyé bàjẹ́ òun náà rojọ́ fún yín tàlàyé ẹ̀fẹ́ bàjẹ́ nílé tí mo gbé ṣe ẹran kí ló kọ́ ìbọ̀dì pẹ̀lú ẹ̀fún yìí student mi kan tó bá mo lè ṣe náà ṣé mo déwájú ẹnì kọ́kọ́ tọrọ orí ni nǹkan tó bá wù mí ni mo lè ṣe o. nínú ilé dájú ẹ ṣé o gba agreement form nígbà tó fẹ́ kó ọdún ilé yìí ṣé o gba agreement form. bàbá àdúgbò ẹwọn nǹkan tí mo fi ń gbéra nìyẹn mo ò ní bàbá mọ ìyá nìkan ni mo ní èmi nìkan mo dẹ̀ ń gbọ́ kàn ní má ṣe wàhálà kiri èmi nìkan ni mo ń gbọ́ bùkátà wọn so èyí nìyẹn kò dẹ̀ tásìkò owó lẹ́sìn kí n máa sọ story fún yín kí ló fi ń gbéra. normal level ni. wọ́n ṣe ránṣẹ́ àbí ah, ó ti yé mi mo ti gẹ̀ẹ́tì ẹ̀ so gbogbo òru tó ń jáde lọ ọlọ́run ṣe ránṣẹ́. bẹ́ẹ̀ ni bàbá láti mẹ́kẹ́ nítorí mo lè ṣe kí n má sanwó lé fún yín abẹ́ ìbéèrè owó tí mo fún yín rí. àwọn ah, ń fún mi ó wọnú ayé lọ àbí. bẹ́ẹ̀ ni àbádùgbò. wọ́n ń nà ẹ́ pàṣẹ wálé. àbádùgbò bẹ́ẹ̀ ni. kò ẹ̀mi ò ní problem pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n ti tèmi ní pé ìjáde òru nù lé mi mi ò fẹ́ o ti gbọ́ ẹ báwo ni ti bí. ẹ máa wọ rẹ títí ìrọ̀lẹ́ máa ṣe fún yín títí ìrọ̀lẹ́ máa ṣe fún yín máa ṣe oúnjẹ sí títí ìrọ̀lẹ́. kò ṣe o. ẹ gbà. mo fẹ́ bọ́ lọ́wọ́ dájú ẹ̀. màá bọ̀ mi ò tí ì jẹ́ ń bẹ̀ bọ̀ very soon ẹ́ wàá ṣe fún mi ok mo ti gbọ́. Ah. Ah. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ àná tó sọ pé wọn. Ah, àbí ọ̀rọ̀ owó èmi hmm. ò sọ pé òun òun ni mo sọ o. o sọ pé òun hmm. ni mo sọ. wọ́n ah. sori nínú àwọn nǹkan tí mo yé ti ju ní ayé mi ò ní kéèyàn máa parọ́ nǹkan tí mi ò bá ṣe mọ́ mi. nígbà tó sọ̀rọ̀ owó mo ní èmi ò bẹ́ẹ̀ sọ òun o ni mo sọ mi ò sọ pé òun ó ní ń. Mm. a ní ń mm, ni mo sọ. ọkàn mi sì ti balẹ̀ pé mo fẹ́ jí lọ sọ́jà ní ọ̀la. Ah, ọkàn rẹ tó ṣe wá balẹ̀ ọkàn má jẹ́ kọ́kàn rẹ balẹ̀ o ah. sórí jẹ́ nsọ kankan fún ọ kí ni kókó ọjà tó ń lọ gangan tó jẹ́ pé ìwọ̀nba ṣéǹjì tèmi bá rè mí máa kó fún ọ ọlọ́run lọ sí ọjà. Ah, wọ́n ní téèyàn bá ń ro èèyàn máa mọ nǹkan téèyàn ń fara ṣe ni kí ló dé látijọ́ tó ti ń lọ ọjà ó yá sí àkáǹtì gbogbo iye tó ti pa pé iye báyìí ló pa o iye báyìí ló wálẹ̀ o. sàkáǹtì gangan kí n mọ̀. ẹ gbà mí wá ṣe má bá mi sàkáǹtì ṣe bó rí i pé mò ń lọ sọ́jà mo dẹ̀ ń rajà padà mo dẹ̀ ń ta mo dẹ̀ ń ra padà tówó bá dẹ̀ ti tó màá ní kó fún mi lówó sí. ẹ ẹ ọkì ò ń ṣàkáǹtì padà ọjà tí yín ò níye ọjà tí yín ò níye wo má jẹ parọ́ tán má wulẹ̀ tán ra rẹ èmi olówó kankan tí mo fẹ́ fún ọ owó tí ó sì sí kan jẹ̀díjẹ̀dí kan ò lè gbà. bẹ́ẹ̀ ni. wàhálà inú ilé ò ní jọgbọ èmi àti ẹ. inú ilé o inú ilé tàjọ wà kò ní jọgbà wá. inú ilé àwọn ẹbí yín ni ò ní gbà wọn. àwọn ẹbí ti tèmi ọ̀rọ̀ tó sọ yẹn jẹnu ẹ lọ o. lémi ọ̀rọ̀ tó sọ yóò ju ẹnu ẹ lọ wàá máa rán mi sáwọn ẹbí mi fún kí ni ná. ẹ ọ̀rọ̀ tí wọ́n sọ òjò ẹnu ẹ lọ ló sọ pé inú létè mi ń gbé òní gba èmi. nígbà tó sọ pé òní fún mi lówó. ẹ dandan ni kébù lọ́sàkántì lè dọ̀tí náà tẹ́lẹ̀. ọ̀sẹ̀ ní fún mi lówó. Ah, ah. ìwà ọmọbìnrin gẹ̀lẹ́gẹ̀lẹ́ ẹ mọ̀ ń pọ̀ àmọ́ kọ́ bọ̀ ọ̀ lè rí gbà ní tèmi ó sọ lèmi ti sọ. wọn bí ọ̀dà. wọn bí èmi dá. àìsẹ̀sẹ̀ jọ bẹ̀rẹ̀ ni. ó ti yé mi. tọ́ bá ti bí ẹ̀dá kó má wòwó fún mi. Ah, kò tí ì yẹ ò tí ì mọ nǹkan kan. àìsẹ̀jọ bẹ̀rẹ̀ ni. wà kí ni rádáadáa báyìí irú àwọn obìnrin wo lélẹ̀. bó lè yóò ṣe máa ṣòwò tẹ̀yìn yóò máa ṣòwò èyí yóò máa ṣòwò àìmọye obìnrin obìnrin míì wà ń ta tó jẹ́ pé à ah, tó bá fún wọn ní sẹ́ńjì díẹ̀ báyìí tó bá fún wọn ten thousand tó bá yá yóò di fifteen tó bá yá yóò di twenty títí tí yóò máa fi pọ̀ ẹ̀ ráwọn eléyìí ẹ̀ sẹ́ẹ̀tì àwọn tẹ́ bá fún wọn lọ́ndẹ̀ thousand tó bá yá yóò di forty tó bá yá yóò di fifteen tó bá yá ó máa di empty kò ní sí kankan mọ́. eléyìí tó yẹ kó ní òun tó dín ní lánàá eh, nípa ti ọmọdé nìkan wa bá wa tó mú egungun nínú àpótà fi jẹun tó abẹ́rẹ́ sí ń jẹ láì ṣáájá. ṣé ọmọ kan tó ṣe lánàá ẹ pé géèmù lọmọ yẹn play ni. Ah, géèmù bíi ti báwo. ok mo ti gbà pé òun wo big brother tákùn máa wo big brother dáadáa ni nínú house yẹn wọ́n máa ń play géèmù oríṣiríṣi ẹni tó bá ti play géèmù yẹn dáadáa òun ló máa ń win. bá a ṣe jókòó lánàá yẹn ọmọ yẹn ń wùwà gidi gan ni mo dà pé bó ṣe ń wùwà yẹn ó dà pé ìrùngbọ̀n ọ̀gọ̀ ló kù jẹ. ẹ̀mbàsì ah, ah, bọ̀bọ̀ tó gbọ́mọ yẹn wá ò bad now ṣé o rí pé bọ̀bọ̀ yẹn fine. Ah, lóòótọ́ bọ̀bọ̀ yẹn lè fine bọ́pọlọ ní kẹ́hìn lò bó ṣe wá ló egun mọ́ ẹ lọ́wọ́ yẹn tápé mi nìwọ ni máa fún fún mi straight ni máa gba nọ́ọ̀bẹ̀ ni tí wàá gé fọ́ nìyẹn. òtítọ́ dẹ̀ ló sọ ẹ̀mbáàsì báwo la tó ń ṣe ìpàdé wọn yẹn náà. Ah, ọ̀rọ̀ náà ló sọ àbí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá nípa máa pípàdé nìkan ló kù ọ̀rẹ́ mi wọ́n ló sùn lọ́rọ́ ló sùn lé lánàá ẹ̀rọ. Ah, ọlọ́run gbogbo nǹkan fi máa ń sẹ̀mí máa ń pọ̀ gan ọ́ fi wà jọ mí ah, òkè lọ sí ọ̀dọ̀ jùlọ nàbà wà nù èkìtì ìgbà gbẹrẹgbẹrẹ ah, hmm. bọ́ akọ̀lẹ̀ máa ṣe bá ṣe mí ṣe o aburú ajú èṣù lọ kọ́nyà hmm. bá rí afẹ́ bàárẹ̀ yóò kìtì fẹ́ nígbà ìsọ̀kan náà fẹ́ gbáyé rẹ ọ̀sẹ̀ àrí afẹ́ àjẹrù mi ni ọmọ ní sọ̀rọ̀ bí yé ni kò mí ni mú kí mọ́tò mí ni padà mí ni yọ kí mí ni máa bọ̀ lulẹ̀. ó fi ọmọ ọ̀gá lẹ̀ ọ yọ kí ọmọ bọ̀ ń lé. ìgbójú ọmọ ọ̀gá sẹ́kọ̀ọ́ kí ló wà sọ fọ́gà tó bá délé o. Ah, ọmọ ọmọdé ṣe kéye kese ni kọ̀ndísọ́nálì èmi náà dẹ̀ filẹ̀ sórí títí mo dẹ̀ ń bọ̀ lé máa. láàrin èmi àti ẹ tí mo bá filẹ̀ sórí títí tí mo délé kí ló rò kó lè ṣẹlẹ̀ sí mi náà. kò kí ló tún fẹ́ ṣẹlẹ̀. wọ́n sáàkì mi ni. ọ̀sáàkì rẹ̀ tó ti bá arísẹ́ ńlẹ̀ epo ni. Ah, ìwọ má wárí orin ká bọ́ sí kí wàá lanu kó tó bẹ̀ ká bọ́ sí ẹ lọ́wọ́ mọ́. orin wo ni o. èèyàn oníṣẹ́ láyé bí oníṣẹ́ láyé kó wá ṣẹ́ sọ̀rùn kọ́ni ọba alùsẹ̀ láyé kéwà lọ́sọ̀rọ̀. mi ò mọ̀ pé ọ̀run ni ọmọ wa ṣe ló ń lù tí. sẹ́ni tó kọrin tí wọ́n kọ òun náà kọ́ ló kọrin pé ẹ̀rọ ẹ̀rọ labá nígbà tá a dáyé ẹ̀rọ ẹ̀rọ labá nígbà tá a dáyé kí ló dé tó jẹ́ pé gbogbo ayé ti tiẹ̀ ọmọ láìkọ́ ọmọ mú kankankankan ní ní aya tó bá yẹ pé bóyá abájọ abájọ pàdé ní títì ṣé n lè fẹ́ lé. yèsì. ẹ̀yìn tó jẹ́ ní tí mo lè fẹ́ lọ ni. ọmọ ọ̀gá. lónà ọmọlára ni àbí ọ̀nìyàn kan sọ fún ọ pé ọ̀dà ni ẹ wà. táìpù méjì ẹ̀tún ni mọ̀mọ́ lẹ́gẹ̀ẹ́ ni tó bá sẹ́yìn. mo yọ. Hmm? Ah, ọ̀rùn yọ fáyìn ni. sọ̀ǹtàn mi ni. àfẹ́ ọmọ ọ̀gá èmi kí bẹ́ẹ̀ fàyẹ̀ síta gan kí bẹ́ẹ̀ sakọ síta kọjá yìí nú gbogbo ọ̀nìyàn mọ̀ yìí òkè bẹ̀ sí original mọ̀ fàyẹ̀ sínú mẹ́yẹ yìí irú yẹ ọdúnra rẹ nínú bọ́ọ̀lù. ìwọ gan máa ń gbéra rẹ ga ìwọ aflọọtì tọmọ bá rẹni tí ọfẹ mọ láyé aflọọtì lókù tí ó lóun ọfẹ. Hmm? Eh! ọba mọ̀ sí i bó ti ṣe yìí ló tójú ó léwu sí i sóòrí ni wọ́n la títì délé wa adúpẹ́ títí ọlọ́dà ni ọlá lọ́nu agbárí ìwọ nìkan yìí. nígbà tó jẹ́ pé àtìgbọ̀n mi jókòó owó ẹgbẹ́ rẹ̀ lọ pè mí àbí èmi ni aflot. ó ń fi ojú orí gbowó báńkì ni ọlọgbowó ń bẹ kò yẹ kó ọmọ sí fìlà yìí orí rẹ lọ́dà bí kó sí ẹ̀ lírí ìgbà tó tiẹ̀ tó dé fìlà àti rímò díẹ̀ díẹ̀ ó sì jọ kó ló ní ẹ̀ ń kówó sí ìgbà wá sí fìlà lọ́wọ́ wọ́ọ̀sì ẹ̀ wò rí bí àpáta tí fi ń sálá fún ẹnu tó wá gùn sí tó bá lòun sí fìlà bí ẹnu ọ̀tọ̀ọ̀tọ̀ ń ra nù ó lé mi èmi kémi ìjọmọ ọ̀gá lẹ̀ kí wọ́n sáàkì èmi wọ́n sáàkì èmi èmi tẹ́gbẹ́ mọ́mọ́ kú gbó ayé tí mò ń jẹ́nu èsì ó ní wọ́n sáàkì èmi ṣé póòsì tó wà èmi bẹ lọ́run kémi ọwọ́ àrùn póòsì wèrè yọ wà nù ọ̀run látàárọ̀ yọmọ sí géètì yọmọ sí èmi ń wà nù ọ̀gẹ̀nẹ̀ tẹ̀ bá bọ yẹ inú lọ́ọ́lọ́ inú lọ́ọ́lọ́. ti jẹun àti ẹ̀ ti jẹun tó ń gan àti ń lọ ẹni tó kọ̀ jókòó tiẹ̀ tó ń jẹ egungun mọ́mí tẹ́bárí tẹ̀ ní ẹgbẹ́ yín jẹ egungun wà disgusting ó ti jẹ́ kó ti lá gbogbo ẹ̀ báyìí egun yẹn ló interest òun mọ́mí ó gbẹ́ egungun yẹn lọ́wọ́ ẹni ó bá ní yẹn fa egungun báyìí tí yẹn ń fa òun náà fa yẹn ń fa mọ́mí egungun yẹn egun yẹn ò ṣe é rí mi ìmọ̀kọ́ tó rí bẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ ti ń jẹ òun náà fún un lá egungun yẹn báyìí mọ́mí mò ń bẹ̀ mò ń fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ báyìí kò gbà tí tó fi jẹ́ tán ó jẹ́ ajá mo mọ̀ kó fẹ́ lójú. ẹyẹ ayọ̀ má sọ̀rọ̀ ajá hábà ní sùúrù. jọ má bì ó ṣáàbì tí màmá ẹ ti ń bẹ látẹ̀kọ́ torí ẹ̀ ni màmá ẹ̀gọ́ ṣe ìváìtì mi náà pé ìwà dúró di ẹ̀bí má bínú jù. wọn mẹkọ ní kí n má bínú ni ẹkọ ni ṣé mò ń lójókòó sí ibà ṣé ò lè sọ̀rọ̀ ni ṣé mo parọ́ mọ́ ẹ ni ṣé mo parọ́ ni. má bínú bàbá mi jọ má bínú má bínú kò ṣe ọmọ bẹ́ẹ̀ kó mọ kó nìkan ni lọ́wọ́ yẹ ayọ̀ ló ń yọ̀ má bínú kò ní ṣe irú ẹ̀ mọ́ mo promise ẹ̀rú ò ní ṣọmọ lọ́wọ́ ẹ̀ mọ́ owó náà súnmọ́ kó ẹ kó bọ́ kó ẹ ó ṣàyè máa ṣe ń bọ́ kó ẹ jọ má bínú bá mi fà á mọ́ra má bínú kò ní ṣe irú ẹ̀ mọ́ má bínú wọn náà súnmọ́ kó ẹ. ó yá òní òní rẹ̀ ṣe ènìyàn ni máa yé gbóná. olóṣì ní àgbáyọ̀ òṣì ní ẹ bọ́ síta gbogbo nǹkan sílẹ̀ ìdílé wọn bá àgbà ládùúgbò máa pa ládùúgbò sí i ṣe ti gbọ́ ẹ lójútì ẹ dá yẹn burúkú ni ẹ wá fi màtà àwọn ọmọ sínú bíbà ẹ wo bíbà tó yẹ ká wà ẹ wá kọ́ àwọn student torí ìlànà òṣì rárá ara tẹ fẹ́ ṣe ẹ wá kọ́ àwọn ọmọ student kó wọn sí bíbà abẹ́rẹ́ pé mi ò mọ̀ mi ò mọ̀ mo gbádùn jù yín lọ. eléyìí la ti rẹ̀ jù fáwọn èèyàn eléyìí láwọn ará manage tá à ń gbé ṣé a fẹ́ gbowó nu eléyìí ni kì í ṣe ìtàbá gbowó la kọ́ máa tún ṣe. ẹ jẹ̀bi ìyí tó wá sọ yìí màá fi lè gbọ́n rẹ̀. ó tiẹ̀ ti da ó ti da bẹ́ẹ̀. màá mú ẹ lọ sí inú ṣáìdì inú gbóréré ìgbà yẹn bírèèdì á wá dà olórí burúkú olóṣì ọmọ kádàkà dá ọmọ ẹgbẹ́ ọmọ yìí tẹ̀ kó mọ́lẹ̀ tẹ̀rẹ̀ pé mi ò gbọ́ ẹ irú ọmọ yẹn ní irú ẹ̀ ní new site ajọ́ wa wà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ni mo gbọ́. ta ló ń pò kọ́ ọ̀bàlùjẹ́ fún ẹ ah. ta ló ń pò yìí. ẹ kò wọ́n mi jọ lórí burúkú yìí wọ́n fi mí sílẹ̀ gbogbo ẹ̀ mo ti gbọ́ kò sí nǹkan tí mi ò gbogbo ẹ̀ mo mọ̀ kàn dákẹ́ mo ń ṣọ́ yín mo fẹ́ mú yín báyìí tí wọ́n lè máa mú yín báyìí lásán ẹ wò máa fi ń ṣẹ̀sìn gbogbo àdúgbò yìí wọ́n á mọ̀. ẹ lè ṣe sùúrù. ẹ ó máa ṣorí burúkú kò ní dá fún ẹ ìwọ àánú máa fọ fún ẹ máa nàbí fọlọ́ ní burúkú ẹ ṣàkóso ọmọ kí ló ṣẹlẹ̀ kò ní dá fún ẹ òun bá mi dọ́kọ̀ èmi bá yín dọ́kọ̀ yìí olórí burúkú ọmọ o tún wá sọ fún mi pé kí n ní sùúrù yẹn ló máa pa ẹ gbogbo àṣírí ẹ ló ti wàá gbà gbàlógbàjọ á gbàgbà lọ́wọ́ ìrìn àtẹ̀lé nílé ìwọ ṣẹ́ni gbogbo kan tó ṣẹlẹ̀ ni mò ń mọ̀ ọ́ mo kàn ṣe bí pé gbà kọ́ lọ́wọ́ pé méjì. àgbàyà ìyàwó láńlọ́ọ̀dù ó mú kúta ó fẹ́ ó fẹ́ ẹgbẹ́ ọmọ yín lẹ̀ ń bá ní ah, àwọn ọmọ àríkà. àwọn olóògbé àwọn ọmọ rẹ rè àwọn ọlọ́jà mi sí àwọn yẹn fún bó ṣe ń lọ. àwọn tó jẹ́ kí mọ̀ ṣé rí gbogbo òyìn dálẹ̀ yìí ṣé ọdún yìí ẹ fẹ́ dalẹ̀ mi rú àbí gbogbo ìsọkúsọ tẹ lọ sọ fún ìyàwó kẹ́kí aleluya kẹ́kí sọgbọ́n lọ́run ṣe dandan fún yín ẹ lọ wá mọ́tò tẹ́ máa kẹ́rù yín jáde ìgbọ́sẹ̀ ẹ̀ lè dojú kọ́nu ilé yìí tó dẹrù yín síta. mọ́mí Ibrahim kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kó yín wá kí la sọ fún yín kí ló ń lọ. ẹ máa wọ orí ìdíyẹn níbi kọ̀kọ́ tẹ̀ lọ ẹ máa pẹ́ ìwà dáadáa ṣé ó lórí ikú oníbùrò oníṣìkìfìṣìkì fún ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. òun ló máa fi gbẹ́gbẹ́gà pẹ̀lú mi òun rè ṣé mi ò dá tó ni. kí ni ìwé rẹ kọ́ sí òun rè é. náà lè lò mí dìbò àwọn mẹ́rin ṣó sí ni ẹdun ẹdun ẹdun ẹdun ẹdun ẹdun ẹdun kẹmi ìwọ sírù bàbá yìí. bàbá mi ò bá yín lẹ́jọ́ mi ò bá yín lẹ́jọ́ àṣọ olóṣó ni ẹ́ irú ìwọ sírù bàbá yìí get out. ara lé oníkálukú lọ́tà ẹ̀hún wẹjọ tí ń lọ́wọ́nú. Ajangbo ń gbó wọn ò gbọ́ nílé bẹ́ẹ̀ni wà ṣètò ká dárọ̀ tọ̀tọ̀ ní ìlú kò ní jẹ́ tiwa ẹṣin kò tiẹ̀ ní ìlú rẹ̀ olókìkí kò tiẹ̀ bó ṣe yọ ọ́ gẹ́gẹ́. lára lẹ́yìn ìwọ ọmọ bíi kí ẹjọ yún. níbo làjọ yún. lọ́dọ̀ ayọ̀ ah, ah, ìwọ náà ọ̀dọ̀ sáàdì mi. aláṣọta àgbàlagbà ni ó ah. lọ́dọ̀ ayọ̀ nítorí kẹ́yà àbá padà lọ́mọ lónìí nǹkan. ìyá lọ ìyá lọ. tó ti. ẹyin méjèèjì máa wà ẹyin idiot méjèèjì máa wà ẹjọ́ òsì yìí náà lẹ́yìn máa rò rò. ṣó sí pé ìjọ fẹ́yìn méjèèjì yìí ni ṣé ẹni ṣé mi tí ẹ lè ṣe nulẹ̀ yìí ni and ìwọ ṣó ti wọ́n mọ́tò yẹn fún mi kí ló sọ. mo ní mo ti wọ́. o ò lè dáhùn wọn. mo ti wọ́ ọmọ ẹ̀ mọ́ ẹ máa wo màdámù tí iná la dẹ̀ mí ṣe o àbí. lọ́nà wo. já wọn sí já wọn sí. Ọlọ́run a ní big surprise fún ọ. surprise. Mm. ó bá dìbò. kí ni jẹ́rọ yín fẹ́ rà fún mi náà. kí ni. àròpin tènìyàn. ẹ̀sìn ah, ló wá pé ní o. ṣe rí surprise ta ní fún yín yìí nítorí jẹ́ pé mo mú láyé ẹ̀dá kankan kankan ah. ẹ̀dá bá rí ni ọ́bì yín ni. ọlọ́run ẹ fẹ́ràn rẹ. ee ó ti tó ẹ gbé jáde. ẹ ẹ ẹyà sórí kan kékeré kọ̀ọ̀kan ẹ̀dá mẹ́jọ ẹ̀tìjú ẹ̀tìjú ìrísẹ́jú kan péré. ṣe gbádùn. àgbàdo nǹkan àbùdá fẹ́ ṣe kò yẹ ọ̀dà sáàdì ni màdàmú. kí n díjú ó bá kú ti ní kí n mọ́wọ́ mi wá bóyá kò forùka síbẹ̀ sóun ah! já wèrè. lọ màdàmú. ọmọ jòkà lọ ah!

òkè mọ̀ sí ṣe plan rẹ rè tó o fẹ́ sọ mọ̀ tó o fẹ́ sọ mọ̀ kẹ́tẹ́jẹ́ òkè mẹ́tí òkè mẹ́tí òkè mẹ́tí òkè mẹ́tí òkè mẹ́tí òkè mẹ́tí òkè mẹ́tí òkè mẹ́tí òkè mẹ́tí òkè mẹ́tí kẹ́kẹ́ òkè mẹ́tí òkè mẹ́tí. wọ́n ní kó má lọ wọ́n ní kó má lọ I don't want to see you in a minute wọ́n ní kó má lọ tètè you know what I can do. It's not a public place, we might not embarrass me. I'm sorry, I'm sorry, I'm really sorry. Ọgbẹ́, sọ́rí kan tó lè sọ fún ẹ. Mi mọ̀ nǹkan tí lédi yìí ṣe fún. Ó kàn ní kó máa lọ pé òun fẹ́ rí mọ́. Títí dìde. Iṣẹ́ ọkọ mi jẹ́ má jẹ́ dìde, ilé bá mi tẹ̀. Títí ó ní kò dìde náà. Títí tó Come on, get up. Ẹ̀yin guys, mi ìfẹ́ mọ̀rọ̀ tẹ́ lè sọ, mi ìfẹ́ títí mọ́, and that's final my dear kí ni jẹ́ ìṣèjú. Hey guys ṣẹ́rí tóbìnrin bá ti ń jowú jù tó bá ti ní bọ́ọ̀nù ara jù irú obìnrin yẹn lè para ẹ̀ imagine kí títí máa fi kọ́ ọ̀kọ́ máa fi lé mi kiri ìgbà mi máa wojú fóònù máa rí fifty miss calls ìgbà mi máa wojú fóònù máa rí hundred miss calls títí wá ó wá títí wá lóye wípé bóyá mi wà pẹ̀lú obìnrin òun ló wá fà títí wá fi wá mi wá sí mi báyìí what is that máa jẹ́ ìwọ ni máa bèrè tó máa bèrè títí ìwọ náà fọ́ọ̀mù gan-an nígbà tó pe bọ́ ìfún ẹ̀rẹ́ tó fi kọlu ẹ̀ ó yẹ kó tìmọ̀ kókò fẹ́ rí ẹ̀yìn ẹ̀ náà aṣá ni máa wọ̀ ẹ̀ràn kó máa disgrace ẹ̀ náà. ẹ títí is that true. kò rí bẹ́ẹ̀ mú mi ìsẹ̀mí tí ìbá mi ìsẹ̀mí mi máa pe àbíkí tí wàá wá sí bíbá. máa jẹ́ ìgbìyànjú ṣáà gbogbo nǹkan tó ti mẹ́sì ọmọ ilẹ̀ ẹni dáríjì máa bí mi jọ. ọ̀bẹ̀ uh, guys tí bá tiẹ̀ máa gbọ́ ẹ̀bẹ̀ ẹ sọ fún títí kó kúrò mi báyìí. ẹ títí èmi ṣì ń dùn náà ni. títí wọn náà ọ̀gẹ̀ kò fún ní kìsì. ọ̀gẹ̀ mo kàn máa ń jẹ ẹni ẹ bá a fún kìsì yẹn sẹ ká ẹ kọ́ mọ̀. wọ́n lápò rẹ̀ kọ̀ ẹ̀gbọ́n kọ́lá nítorí tó bá ti ní ìlànà ìdáàbòbò ìwé lọ́kọ́ sẹ́yìn tí wọ́n kò ní àdàpé gbèsè náà lápò rẹ̀ kọ̀ ìjọba bá ti dáná lọ́jà àgbo gbèsè náà lọ́ wọ́n ọ̀rọ̀ bí bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ tó ń bọ̀ ògbó náà. Ní ọ̀rọ̀ tó ń bọ̀ rungunrungun. A ọ gbọ́dọ̀ sí kífá rẹ̀ ni. Ifá tí mo dá ifá eégún ni o, yéégún ni. Eégún yéégún, ó ṣe ní àná, ó ṣe ní owó eégún omi jẹ gbogbo sọ́ọ̀mù omi jẹ gbogbo sọ́ọ̀mù omi jẹ ti ẹwọ ẹ̀rọ màlúù. ìwọ ọgbọ ọmọ ya mùlá ọrùn tó bá dé. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ tọ́mọ bá gba egbò mú gbà mí Ọlọ́run jẹ́ kí n mú wa wọ́n ń lè rí lọ tó ti ṣọ́ọ̀bù báyìí. Ah, how are you how are you. mi ò tẹ ẹ tó lọ òun lèmi náà dúró dè mi ò mọ tó gbà lọ. ó délẹ̀ kejì tí mo wá ń sìn. ẹ dúró de ó dàbí ẹni pé kò ní pẹ́ dé. ó ní tí mò ń lọ ni bóyá tí bá ti wá ń padà bọ̀ wá ẹ sọ fún wọn pé mo wọn tí bá ti ń padà bọ̀ yà. kò burú gbogbo lòun náà gbà lọ gbogbo kọ́sítọ́mù ẹ̀ ló ń ẹ̀ ń ṣe ah. ajá ẹ ò pàdé kan náà kọ́sítọ́mù Rónkẹ́ mo pàdé ẹ̀ olóhùn padà kó tóun bá kúrò mi tóun lọ. ọ̀dà ah, kò bó kí ẹ wo kí ló dé kí ló dé tó jẹ́ pé tó bá ti ń bínú báyìí kò tètè ń lọ kó lọ́kàn ẹ̀ tí bí mo ti bẹ̀ ẹ́ mo ti sọ pé kó má bínú ọmọ tó ń sọ̀rọ̀ ẹ̀ gangan tó ń sọ pé òun ló fàjà mo ti le mo dẹ̀ ti sọ pé kó jọ kó fi fà létí irú òní wáyé mọ́. wọ́n ti tọ́nu ìwúlẹ̀ ti dáríjì mo ti sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ lálẹ́ àná pé mo ti dáríjì. ohun tó fi sọ pé kí la rí gbọ́ yẹn ni ó rí bákan bákan lára mi. ó ti tán ó ti dáríjì. ọ̀dà ó ṣe ó ṣe mo tẹ̀ wá fúnrànlọ́wọ́ ẹ̀ kan ni mo nídìí mo fẹ́ ṣe nǹkan kan kíní ẹ wá fẹ́ ná mi bíi twenty thousand ah, kò dẹ̀ sówó kankan lọ́wọ́ mi bí ṣe dúró yìí òun ló gbé mi wáyé pé bí ò tẹ̀ ju twenty yẹn kò yá mi. bàbá ibu àjọsùnú lé ìmọ̀jú lánàá ni ẹ sọ pé nídìí kankan rẹ ẹ ríro pé ẹ nídìí kankan wáyé tàwa sọ pé nídìí kan lé ni. ìyá iburo èmi gan ò mọ̀ pé iṣẹ́ yẹn máa wà ó kàn déédéé yọjú ìtòlẹ́ ló jẹ́ kí n máa sáré bọ̀ bí twenty thousand péré náà ni mo ní ìtì rọ́pò rọ́pò tẹ ṣí tẹ dálẹ̀ fún mi kí n máa tà èlò náà ni mò ń pa ń bẹ̀ bí mo ṣe ń bọ̀ ìwọ́de ni mo lọ sàn. èmi ò ní tó yẹn o. má ṣe bẹ́ẹ̀. ẹ ṣáà jẹun ra yín wò kò sówó tó wà lọ́wọ́ mi mi rò kó tó tó yẹn mọ́ o. tí wàá ní ma kà máa yọnu ẹ ọgbà tó kù. o ṣe o ṣe ah bó ló wá tọ́jú owó ti tẹ̀ sí báyìí. tí mo ṣe ń kó ti fẹ́ mi nìyẹn. ìdùnnú mi gbọ́ ẹ̀ ọkọ mi. ṣé o tó lọ. pé kí ni. pé èso oògùn owó. oògùn owó báwo. Ah. ṣé mo fẹ́ parọ́ fún ẹ ni. èmi ni mo bí ẹ ṣé màá fẹ́ kọ̀tọ̀nà fún ẹ ni. ní jẹ́wọ́ fún mi. Ah, ṣó o rí mi tán ni ṣé bí wọn náà rí mi tán ṣé mo fẹ́ máa fi nǹkan bò fún ẹ ni ògùn owó lọ́nà ọ̀bọ níbo ni mo ti fẹ́ pò ògùn owó bíi ti báwo ìdùnnú ṣé ò rí mi tán ni. ẹyẹ wo mọ ẹ dákun ẹ síjú àánú wo èmi o òkè mẹsì ni ó dá gbogbo ọ̀rọ̀ ńlẹ̀ òun lọ tẹnu bọ̀ ọ̀rọ̀ tí ń sọ wípé hàn owó wọn ò o owó wọn o ó lóso lẹ́ẹ̀kínní kan nù èmi ti sọ fún pé owó tọ́gà náà o white money ni o white money lọ̀gá náà owó lékelèké owó funfun owó tọ́mọ ni. gẹ́gẹ́gẹ́gẹ́ kí ló ṣe ọ́bí ṣẹjọ́ òní ọ̀dàgbà kí mọ́ lọ́pọ̀lọ́ ni kí la mi sọ àmọ̀mí sọ ọ̀rọ̀ fi ọ̀rọ̀ jẹun torí ọ̀rọ̀ ni o àwàdà lásán mi fi ṣe àbálẹ̀ mi sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ jìnnà rẹ̀ la mi sọ pé ọ̀gá sí ló. ọ̀tá ni a tó tó lẹ̀. tẹ̀bí mo ṣe ọ̀rọ̀ jìnnà òṣòlò ẹ̀nà sí ni. ṣe fẹ́ẹ̀kì mẹ́. ẹ sì fẹ́ẹ̀kì ni. sọ ibú bàdà bí ayé ṣe fi ọ̀rọ̀ jìnnà ògùn ni. gbogbo yóò kọ́ mi sọ mi yóò kádàdà ṣe ìwọ ni kádàdà kí ọ yé lò. ṣe é rí bá láì mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń takura ẹ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bíi wèrè ah, ìgbà mi téèyàn bá rí etí yà ń jẹ títí báyọ̀ kéèyàn filẹ̀ kí yà jẹun torí ẹranko nìyí ọlọ́run rí yín kó tó fi yín sáyà ayé yẹn ọlọ́run rí pé ó yẹ yín ló ṣe fi yín sínú ìyà tó ṣe àti iṣẹ́ tẹ̀ wá tẹ́lẹ̀ tí mo ní kí n ṣoore fọlọ́run tí mo tọ́ra mi pí ọlọ́run tí mo ṣoore fọlọ́run mo rí yín ẹ̀ ń títí tẹ́ ń ṣòṣì kiri tí yà ń jẹ ń tẹ̀mí pa ń tẹ̀ ẹ̀rọ ó mu lọ sẹ́nu wọ́n dẹ̀ fi yín bẹ̀ mí mo dẹ̀ ṣe yín láàánú mo dẹ̀ gbà yín síṣẹ́ pé kẹ́ lè má rí jẹ kẹ́ lè má rí mu èmi yẹn náà lẹ wá gbé hànú lẹ wá fi ń panu tí wọ wèrè yìí ìwọ kèmẹ sí ìdí ọtí tí wọn sọ pé ẹkàn mi fọ̀rọ̀ tí omi torí ọ̀rọ̀ ni o ẹkàn mi fọ̀rọ̀ pa èmi lẹ fi ń panu ẹyin ẹyin oṣoolẹ ni o iye ọríjìnà oṣoolẹ kọ iye fẹẹkì oṣoolẹ ni èmi lẹ fi ń panu ẹsọ títí títí ẹsọ sọ ọmọ mi lọ́wọ́ ọmọ tí mo pè ní dùnú ẹ wá fẹ́ sọ ọ dìbànújẹ́ mọ́ mi lọ́wọ́ ah, àìní jèrè Ọlọ́run ní ìbànújẹ́ ẹ ní ah, ẹ má ṣirin ní ẹyin méjèèjì ẹ má ṣọkọwọ láyé yín ẹyin ah, olórí burúkú méjèèjì mo rí yín ẹ láṣọ ẹ lóúnjẹ ẹ ní nǹkan tẹ máa fi sẹ́nu mo dẹ̀ gbà yín sílé mi ìmọ̀ye tó ṣu yín léṣu pé yóò dé ṣọre fún yẹn dẹ̀ sọ̀rọ̀ ayé dìbànújẹ́ fún mi àìrọ́ kẹ tó wá bà mí nínú jẹ́ kẹ tó lẹ fẹ́ bọ ọmọ mi nínú jẹ́ ẹ máa jáde nínú ilé yìí mm. ẹ̀yin méjèèjì tó bá ti bí yín dà tí máa wọ inú ilé mi kí n tó padà sínú compound mi tí ẹ bá kó gbogbo àkísà tẹ pè láṣọ kẹ jáde get the hell out of my house tí n bá padà bó sì tàwa bá yín mm. ilé agajù yín lọ. ẹ mọ bínú. madam kábàá lọ lẹ́mí wí nínú ẹ fẹ́ lọ àbí ẹ má wọrí ẹ jẹ́ kí n wọlé kí n padà jáde ẹ rí pé tẹ bá máa yíjú padà sẹ́nu géètì ẹ ọlọ́pàá àti handcuff lẹ̀ máa bá mi ah. ní wèrè ni. ẹ mọ̀ ti bẹ́ẹ̀ ṣe tó mọ ẹ dákun ìmẹ̀sí nìkan ni mọ́. màdàmú mi nìrẹ̀ pé ká máa lọ ni. wọn ò ní àmọ́ lọ wọn ní asun bí ni ah. kó o tó ṣe fìlà bí èèkan náà sá ìwọ náà ẹnu olórí burúkú rẹ dúró jẹjẹrẹ mi mo dúró àwọn fẹjọ olórí burúkú lọ. bẹ́ẹ̀ni tó ń jáde ìwòwò kẹsà ọ sáàkì kìsà níbi sẹni. èmi mo kó bọ. ọ sáàkì kìsà níbi sẹni yàrá sùn sẹta ká. ọyọ ni a máa ń sáàkì bí iṣẹ wèrè kó tó kó tó sunmú kìsẹ. kọ́ni burúkú lọ́jọ́ kó jẹ́ rẹ̀ ayé mami. èmi ò bẹ èmi ò lọ bẹ mami inú. ọ bóun ni ó gbà pọ̀. mo ti kọ́ mo ṣe máa lọ. kódà wọ́n ọ̀nà pápá pàkọ́dẹ̀ rẹ̀ ti di náà ni. ìmẹ̀sì kí má pẹ́. àbí. ìmẹ̀sí ṣé kò ní nǹkan tèmi àti ẹ̀jọ̀ sọ ni. jọ̀ràn mi létí mo yẹ fún kébẹ lórí mi pọ̀. ìmẹ̀sí ìwọ ló dé ní fún mi fún wa aṣọ. ọ mm. ṣe tó wá aṣọ nìyẹn mm. wò mọ bínú jáde ìyàwó mi láti bí ọjọ́ mélòó kọ̀ bẹ́ẹ̀ eh, ọ̀ fúnra yí pé bí ọjọ́ mẹ́ta sọ́jọ́ mẹ́rin síbi ká ah, mi ì lọ síbẹ̀ kankan. ẹ ṣe bó wa ní ọ̀fù ni. mo wà ní ọ̀fù ọjọ́ kẹne ọjọ́ kejì ọjọ́ kẹta omi lọ sọ́jọ́ kẹrin náà ọ̀fù wú ọ̀fù kúwore ni. kí ló wá ṣẹlẹ̀ ọ̀dà kọ́ba observe kú ọ̀dẹ̀ mọ̀ ní tiẹ̀ rárá wọ́n ti sáàkì mi níbi iṣẹ́ ni. wọ́n ṣe jẹ́ mi wọ́n ti sáàkì mi. Ah, ah. wọ́n sáàkì mi gidi. Ah, ó jọ báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ aṣọ sí. dùrù sáà rẹ̀ ya sọ gbọ́n kí mo sọ tán ní sànsán sá mo yí hàn sáàkì mi níbi iṣẹ́ ọmọ ẹ bá mi sọ̀rọ̀ aṣọ. ẹ wọ́n sáàkì ẹ mo gbà bó ṣé o máa sọ wípé òní savings ló lówó nulẹ̀ ni. Ah, ìmẹ̀sí fẹ́mi lówó jàre fún mi lówó aṣọ. sọ̀rí pé kàn bá mi wọ ìyàwó kó lọ́pọlọ àbí kí ó ní òye kó rí rẹ̀ pé dáadáa nígbì mo mi ń sọ̀rọ̀ yín sá kìmí níbi ọ̀sẹ́ kí wọ́n mi ń sọ̀rọ̀ owó aṣọ jọ nígbì ń bá ní sẹ́fíìsì ní ilé ká bá yára fún mi ra aṣọ kó bá tán ebi á pa o ọmọ yìí ebi lọ́mí kan lẹ́tà sí i Ìmẹ̀sí ebi á gbogbo aṣọ yẹn ah, ṣọfẹ́ kọjú tì mí ni. Ah. ẹnu rẹ̀ ló ṣe mí o ló jẹ́ kí n bá ọ dámọ̀ràn ó yẹ kọ́ ọ bíbejì kan tó bóra òbó ṣe rí mo mi ń bọ ọlọ́sọ lóru ọrí gbọ́dọ̀kọ́tọ̀ ìmí mi gbẹ torítorí ẹnu rẹ ló ṣe bó dàbí ẹja. ẹ wo bí mo ṣe ń sọ ló ti sùn mí ó ti sùn mí kò sí bí mi ṣe rọ̀rọ̀ yìí sí kò sí bí mi ṣe gbègbà ó ti sùn mí díẹ̀ díẹ̀ ó dẹ̀ ń pọ̀ sí i àní máa wò báyìí ní kí wọ́n á bẹ pé ká jáde sọ̀rọ̀ ẹ̀ ó ní ìyá kan láìpẹ́ èmi gbọ́dọ̀ ti dé ọ̀dọ̀ ìyá bí ẹ̀mí lókun mo rí i pé ìyá ó rí lè try gan mo yẹ kí n introduce ìyá sí ẹ kó lọ sọ́dọ̀ ìyá tó bá dọ́dọ̀ ìyá mo mọ̀ pé lágbára ọlọ́run wàá rí solution sí gbogbo nǹkan tó wà ní. Ah, mi mind mi mind àǹtí mi ṣé bí mi lè gungun lẹ́sẹ̀ ah, mi mind o. Oh kò síbi tẹ́ bá ní kí n tẹ̀lé yín lọ màá tẹ̀lé yín lọ àǹtí mi. ṣé ká lọ láàárọ̀ ọ̀la. ah kí ni mo ṣe. tó bá ti di láàárọ̀ ọjọ́ ká lọ. ó ti yá tó bá ti yégun ó ti yọrẹ àǹtí mi ó ti yá mi. báwo ni ká ṣe mi ṣó máa bá mi lé. máa wá bá yín lé máa wá bá yín. kò dábẹ́ máa wá bá yín. ìkọsá àkọlé máa wọ̀wọ̀ yẹn mọ̀ báyìí ó ti pẹ́. ó ti sún mi ó ti sún mi àǹtí mi. ọkàn balẹ̀ ni mo pé tó wá lọ́dọ̀ yìí ẹ má bínú ẹ jọ̀ọ́. wọ́n ní àjókòó. tẹ bá jókòó mẹ ọlọ́pàá ló máa fi ń dìde mẹ. mo pè é sínú ilé mi. ṣé mo pè é sínú ilé mi. ẹ má bínú. ẹ̀yin náà ló máa bẹ̀ pé kẹ́ má bínú ṣé rókè mẹ́sì tẹ̀ wò yìí láti bí ọdún mẹ́rin báyìí ló ti ń wá iṣẹ́ kó tó jàjàrí iṣẹ́ níbí àti ìwà dúpẹ́ lọ́wọ́ náà pé ó ti ríṣẹ́ níbí o àfi pẹ́pẹ́sẹ́ bóyá sọ fún mi. ló ní ẹ wọ́n lé òun bíṣẹ́ àá ah, ah. kí ló ṣe ṣó tún ti wu ìwà orí burúkú ẹ̀ dọ́dọ̀ ọ̀gá ẹ̀ ni. ẹjọ́ nítorí Ọlọ́run tí yóò rí bàjẹ́ ẹjọ́ ẹjọ́ ṣe ibẹ̀ yẹn wò mí mo ti fẹ́ ra kú ti lóyún o ti lóyún ẹjọ nítorí ọlọ ẹṣánú mi nǹkan tó ń mí àti tí òmí náà rọ yín ẹjọ kò ní bàjẹ́ lágbọ́rọ̀ Ọlọ́run ẹ wò ó yẹ ká pọ̀ ká wá bẹ̀yìn ni ṣùgbọ́n sọ pé ẹ kì í fẹ́ rònú lẹ́yìn bá ṣe ń bọ̀ gan ni mo pàdé iskilu àti ẹ̀ níta mo tẹ̀ ní à kí ìyá wọlé kájọ wá bẹ̀yìn o ó ní rárá o kí ìyá wọn má tẹ̀lé òun o. màmí ò gbọ́dọ̀ wọlé màmí ò gbọ́dọ̀ wọlé màmí ó tún da ọgbọ́ ọ̀rọ̀ rú ni alásọjá mu màmí ṣe rí níbi ọ̀rọ̀ sísọ ní àfikún ilé ọkọ àkọ́kọ́ ọmọ mẹ́rin màmí bí bàbá mẹ́rin ọ̀rọ̀ ni ẹ máa fi. kí ló ṣẹlẹ̀ sí. màdàmú sẹ́yìn kó ṣẹlẹ̀ gẹ́gẹ́ o ṣẹ̀bẹ́ náà ti rí olórí burúkú bọ̀bọ̀ gbogbo ká bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ yẹ kẹfọ́ kífù yé ara ojú mi sọ rẹ o ṣe ti rí bẹ́ẹ̀ kẹba ti rí rí ọ̀nìyàn sẹ kẹba ti rí ojú rí ọlẹ́tí àmọ́ yìí kí sọ̀pọ̀nà bá gbá yẹrẹ àbẹ́ni gbèsè gbá yẹrẹ lọ mú bínú sí ajá rí bá sẹ́yìn. sọ̀pọ̀nà ó gbà yẹrẹ olùsí kó tó sẹnu bí kó ti máa yù. ó ti tó jàre. ṣé ìta wa bá bẹ̀bẹ̀ lélẹ̀ má wọrí ó dilé fèmí àti ẹ ẹ wo madam ẹ jọ nítorí Ọlọ́run ẹ ti ẹrù tó yún inú mi ẹ jọ ẹ ṣàánú mi ẹ jọ. ẹ mọ bínú mọ mọ bẹ mọ bínú ẹ mọ bínú ẹ mọ bínú ẹrù ti kúnlẹ̀ àbí àná. Ah. láyé rẹ tó fi kú tọ́ba tó bá ń sọ̀rọ̀ òfò olùsí aláplọ̀t. wọ́n ti tó. hello Mo merci bó o ní wo wo ẹ farabalẹ̀ ọ̀rọ̀ kan ni mo fẹ́ sọ fún ẹ tí mo torí ẹ tí mo sì wá sí ẹ kò ní bíbáyìí èmi gan jáde lọ ni mo múra báyìí irú eh, ọ̀rọ̀ eh, ọ̀dọ̀ ọ̀gá rẹ tí o sọ pé àwọn èèyàn kan wọ́n ti sáàkì àwọn èèyàn kan torí pé ọmọ ọ̀gá rẹ ń sa egun jẹ ìyàwó ìyàwó mi wà lé tó jẹ́ pé kò kú rí kan sí kan ó sì bá ń bá bá tó bẹ̀ bó bóyá kó náà tẹ̀ máa ti sẹ́ńbẹ̀ irú eléyìí tó fi jẹ́ pé ẹ̀ eh, á kàn máa tó fi jókòó sílé tí ò níṣẹ́ tí ò lábọ̀ báyìí bá mi ṣe tó bẹ́ẹ̀ kí ló wí ẹ̀ kó náà tẹ̀ máa sẹ́ńbẹ̀ yóò mọ sẹnu sọsọsọ kí ló kàn tiẹ̀ pẹ̀lú pọ̀ mọ́ ṣe gun jẹ kó kó kó kó máa lọ bá àwọn fa lọ́hùn pé yẹn ń jẹ gun gbà yẹn amáríra jọ jọ jọ jọ torí Ọlọ́run o ṣe ẹ o ṣe ọ̀rẹ́ mi ha ah! torí téèyàn bá ti wà tí o bá ti níṣẹ́ àti tó kàn àti tí ó kàn òun ló máa máa dá sí àwọn náà náà máa ní kéèyàn bá àwọn òwe ẹjọ́ sáà pín epo ire àbí àpín ire kò sí wàhálà. yanjú ọ̀rọ̀ yìí. ó tún béèrè lọ wọn sáwọn ilé òun. <laughs> kọ́ńtà ẹ̀ tètè ṣe kọ́ńtà ká máa lọ. kí ló sọ. yọ kò ṣe yọtì ṣe ká. babe babe, babe, babe, babe, babe. Baby, baby, baby, stop, stop. Baby, baby, baby, baby. Baby, ṣe tó dé. Tó bá fàyè wá. Babalábá fò lọ láṣọ rẹ̀, kọ́kìá ó mà ṣe ọ́. Ènìyàn wá dárí wúrú wọ́n burú. Ìdùnnú, mo fẹ́ kí o wo ara ẹ̀. Báwo ló ṣe ń fi? Ah, Tábà rìn o lè sọ̀rọ̀ mo ò lè sọ̀rọ̀ jọ sọ fún báwo ló ṣe dùn yìí abaninújẹ́ ọmọ báyìí ẹ òkun ẹ̀ bá rat mi kiri sọ fún mi you you you beginning to disgust me egungun lásán lásán èyí tó bá rí ẹ ń sin àwọn òbí òun ti rọmọ òun ti rọmọ tó dà sọmọ ni wọ̀nyí sọmọ ní àbí pa òbí ìbọn sọ fún mi mojú kò máa embarrass mi lọ kò máa embarrass mi kí o tẹ̀ wá ní nǹkan tó interest ẹ wá jẹ́ egungun lásán lásán. You you you're disgusting o dẹ̀tí o lọ́rọ̀ ń gbọ́ mo ti try láti bá ẹ sọ mo ti bá ẹ sọ ń kọ́nà mo ti bá ẹ sọ ń gbàgbà bọ́ o lọ́rọ̀ ń gbọ́ o lọ́rọ̀ ń gbọ́ kò yú kò kò kò ah oh my god mi tẹ ọmọ kan tí mo lè fi qualify ẹ yo yo yo yo no why you why you like this kí ló dé kí ni mo ṣe fún ẹ̀wọ̀n ọmọdé kí ni mo ṣe fún ẹ̀wọ̀n tó fi fi pé o kò fi máa bà mí nínú jẹ́ ni ẹ wọn nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ ni wọn love ẹ mo love ẹ lójú love lọ ni ẹ. Eh? can't stand you. I can't stand you. You're, you're disgusting. You're annoying. Look at you now. Kí ni gbogbo ilé? Kí ni mo ṣe? Kí ni mo wá dọ́dọ̀ ẹ gan? Ẹ́ kí ni mo wá dọ́dọ̀ ẹ? Àṣìfẹ́ ni ẹ o. Tó máa sọ fún ẹ, máa sọ fún ẹ. ni ẹ. Imagine. Ah ta ló mọ bí ọ̀rọ̀ ìgbẹ́ wọ́n wá ta ló mọ bí ọ̀rọ̀ ìgbẹ́ wọ́n wá. ẹ mélòó ni mo ti sọ fún ẹ tó bá sọ ma pé òun fẹ́ ní privacy òun wá sọ pé mọ́mì ní pé gbogbo ibi tẹ́ bá lọ kí n máa dúró tì í tó bá lọ fẹ́ ní privacy kí lè tó dúró dúró de síbì kan. èmi ò fẹ́ mọ́ ìsìlù tí mi bá rí ọmọ mi. Ah, ah. ilé ìyá ó tẹ̀lé dúró nílé yìí ni ah. àgọ́ ọlọ́pàá ló máa wà inú gálọ́ ni máa lọ tiẹ̀ mọ́ tó bá ti fẹ́ kó fẹ́ dá jáde mi tí wọ́n fẹ́ pé kó má máa jẹ́ kó dá jáde mọ́ kí ló ṣẹlẹ̀ ìdùnnú kọ́ òun dà o tó nìkan tó ń sọ fún mi lórí fóònù kò sí lọ́dọ̀ ẹ̀ mo dárò mo dárò dúró ṣe ìjà ni. láì kó ṣe pé àjà náà mo ó wá sọ́dọ̀ mi lóòótọ́ lánàá so kíní tó máa ń ṣe yẹn ló ṣe àdúgbò mi dẹ̀ wà ń bẹ̀ àti àwọn ọ̀rẹ́ ẹ̀ so kókó tí. tẹ bá torí ẹ tí ì ta. èmi ilé jáde. ayé ń ṣe ni mo pè sọ̀rọ̀ mi orí ẹ gbalẹ̀ ni are you mad. ara ọmọ ló ta ni. ara ọmọ ló ta wọn bí kan rí ni are you mad mo pè sọ̀rọ̀ ọmọ mi ni tó ara ọmọ bá ta ẹ kò tá ẹ sílẹ̀ yín ni tó yọ́nú bí ìṣègbè sọ̀rọ̀. Ah. ẹ ṣe ẹ ni mo pe ẹ sọ̀rọ̀ ni ṣé tó báyìí pé wọn náà ló bí ọmọ alẹ́ jáde bẹ́yìn ṣé nǹkan tó ṣe é ṣòro pé dùnú òun náà ni kí nǹkan bẹ́yẹn máa ṣẹlẹ̀ sí mi. kó dáa yọ kó dáa ẹ dáa kó n fẹ́ wọ ọmọ síbà. ó ní ọ̀rẹ́ kan tí mo mọ̀ máa lọ chẹ́ẹ̀kì níbẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ lónìí. ó yá báàgì mi dà á ń jáde báàgì mi dà wẹ́rẹ̀ báàgì mi tí ẹ fẹ́ ta ni ṣé o máa lọ nu yàrá mi lọ bá mi gbé báàgì. lọ sí mọ́tò lọ sí mọ́tò. ọ̀rọ̀ yìí máa tójú sùn o máa tójú sùn ọ̀rọ̀ yìí máa lágbára o lágbára. ìyá àbíyamọ ní tábíyamọ ni ó máa bínú. irú kìlẹ̀ yóò. ìdílé tó bá jẹ́ olówó máa bínú jù yẹn lọ. wọ́n ní pé kí n ṣe sọ ọ̀rọ̀ tí wọ́n sọ sí mi ti pọ̀ jù ṣùgbọ́n bí kí mi fi ṣíwọ̀n ara mi pé tó bá jẹ́ ìmọ̀ ṣé máa lè bọ́ta ni ṣé mo lè bọ́ta ni mo kàn sọ̀rọ̀ lásán náà ni kò síyàn tó ní sọ̀rọ̀ báwọn àkíní tó ṣe ọwọ́ embarrassing now. Hmm, ó yé mi mo understand it but still no ìwọ náà máa ṣì bá a pé kò ṣe kí ni kò. calm down ibo la bùtà fẹ́ wá sí. that's just the point ibo la bùtà fẹ́ wá sí ibo ló gbà lọ gan. àbí ẹ kí ni kan kí ni kan kí lójú òrìrì gan. dúró dúró dúró dúró dúró àbí èèyàn tá a wà kọ́lé ni. ìdùnnú nìyẹn. kí ló ń ṣe bíbá Jesus Christ. ìdùnnú nìyẹn. ó ní náà. ìdùnnú nìyẹn. wà worried now àtẹ̀mí àti mọ́mí kí ló ṣe é báwo ló ṣe rìn báwo ló ṣe dé bíbá yìí. kí ni ò ní ṣẹlẹ̀ ṣé ni kò dé ṣé kò ṣe disgrace káàkiri ìṣòjà mo disgrace mo disgrace ara mi mo ah. disgrace ìyá tó fi mi lọ́wọ́ káàkiri wàá fi mi kékeré sí wo má bínú sórí inú ló bí mi kò mọ èmi náà láti sọ̀rọ̀ sí ẹ inú ló bí mi má bínú. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ǹbẹ̀ sòótọ́ ọ̀rọ̀ orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ o ó mọ tó ń ṣẹlẹ̀ àánú mọ̀ pé kò dùn mọ́ ẹnu ó ń ṣe fọ́ tẹ̀ náà at least ó a máa bẹ wá solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ ni wáyé tó fi wá ń ṣe báyìí tó fi sá kúrò nílé torí Ọlọ́run. mo ṣe lè rí wọn lágùnmílò ah. àgùnmílò lè fi para ibi wo já máa lọ lé gbégbé já lọ lé já tẹ̀sí kọ́kọ́ kúrò bíbá iná dìde dìde dìde let's go let's go let's go let's go let's go ah para ibi ti báwo. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ń ni mo bẹ̀ ń ni mo bẹ̀ ń ni mo bẹ̀ ń ni mo bẹ̀ ń ni mo bẹ̀ ń ni mo bẹ̀ ń ni mo bẹ̀ ń ni mo bẹ̀ ń ayé ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ń ayé ẹ má dá mami ò sí nílé bolo mọ. àwọn ọkọ yóò wá fi mọ́tò mọ́ ọ̀gá jẹ́ kó dà ṣé bí ìgbà wọn màdé ṣé mo lè dúró dè mọ́. mi ah, ìṣọ́pọ̀ màdé lóyún. Ah! ṣé kò sí mọ́ kò sí. kó má má ṣẹlẹ̀ sí wa ẹnìkan ló máa mọ̀ o ah. ẹ̀bẹ̀ là ń bẹ̀ o. Ah. a máa ṣe o kọ́lọ̀ ń ah. ni bí mo ti rí inú o bí mo ti rí inú o tí n bá ní kò sú mi irọ́ mo pa báwo ni yóò ṣe níyàwó nílé tó jẹ́ pé wàhálà lójoojúmọ́ nígbà mi wá tí n bá jáde lọ gan èmi fẹ́ wálé mọ́ tí n bá ti jáde lọ tí n bá ti padà bọ̀ ní báyìí màmá wò pé à inú wàhálà lolú ẹ̀ tún lọ bá àjà sówó ọbẹ̀ àjà sí nǹkan kan bá àjà sí ọ̀pọ̀ à tí tẹ́ran kan bá kù nínú pọ́ọ̀tù eh. ṣebí ọkọ ló yẹ kó fi jẹun ìyàwó máa sọ pé òun ló máa fi jẹun ó pè kó lọ ra ẹyin fèmí kémi fi jẹsẹ̀ mu. Ah, ah, ah, wọ́n wọ́n máa máa máa imagine. ṣé mo pe ẹyin lẹ́fà. lọ́nà wo. tóbi bá ti ń wúrú wà báyìí hmm. wọ́n máa ń pè é lórí. níbo mo tún já sí yìí kí n fẹ́ yàwó lé lórí tí wọ́n mọ̀ pé ìyàwó kan wàhálà kan ìyàwó méjì wàhálà méjì ìyàwó mẹ́ta uh, three problem nìyẹn. ẹ̀gbọ́n gani irọ́ ni láyé ìgbà kan nìyẹn ẹ jẹ́ sọ fún yín tẹ́ bá fẹ́ yàwó kan hmm. tó bá ti ń ṣe bí wèrèwèrè ẹ fi kejì tí a jọ tí wàhálà bá tó pọ̀ yàn á fi kẹta sí a ń jókòó. owó wa kọ́ owó owó níbo lèyàn ti bá rówó téèyàn mọ̀ fi bọ́ wọn sọ owó kọ́ lèyàn ò nà tí àsùnkáka mọ̀ gbọ̀fẹ́ ni. aláìkò nínú yín kọ̀ọ̀kan àwọn ọmọ yẹn ló máa ṣètò jíjẹ múmu ibùsùn ẹbí tá a tó raṣọ sí lọ́rùn. ha irọ́ o níbo làwọn yìí ń wà. bàbá hòtẹ́ẹ̀lì ló máa ń wà. Ah, àwọn olóṣó ló ń gbé hòtẹ́ẹ̀lì. ẹ má máa bá wọn dáṣà yẹn wọn olóṣó ní kọ̀ọ̀kan ló ń gbé hòtẹ́ẹ̀lì wọn mọ pákéjì wà oríṣiríṣi èyí tó wọ́kọ́ èyí dá. Eh, bóyá àwọn náà pè ní wúkọ̀ọ̀bù oyè yìí jù. abájọ ah, ah, àwọn èèyàn lẹ́gẹ́ nìyẹn ó ti yé mi ẹ àmọ́ ṣé wọ́n lè gba kéèyàn lò bí ọ̀sẹ̀ kan pẹ̀lú wọn. kẹfẹ́ lóṣù méjì. kéèyàn fẹ́ lóṣù méjì. ẹ náà. o tẹ̀ ti da ṣe bí òtẹ́ẹ̀lì náà ni wọ́n wà. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá ti dọwọ́ ìrọ̀lẹ́ èmi máa wá báwọ̀ so ti yẹ o mú mi lọ bẹ̀ jẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ látòrí bóyá kí n kọ́kọ́ lò bí oní three days mm. lẹ́yìn three days èyí lọ lọ́sẹ̀ kan lẹ́yìn ọlọ́sẹ̀ kan mo lè lọ gbére kí n má wálé mọ́ torí ó ti sú mi ó ti sú mi kí ló dé èyí fẹ́ yàwó mo fẹ́ yàwó ni ìwọ máa lọ o ṣe o ṣe o mọ̀ rí mi ló tẹ̀. ok ẹ pè mí o. a ah, má pè é jẹjẹrẹ máa lọ páàkì ẹrù nílẹ̀ díẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ lágbára ọ̀mọ̀ lágbára. àbọ̀ nìkan lọmọbìnrin tó wà ní ah, ah, olójú kòkòrò aláìní tẹ lọ́rùn obìnrin ni irú wọn náà máa wọlé tán tán máa ń yàn àlè wọkọ. bẹ́ẹ̀ ni ẹ sọ mo ṣẹgbẹ́ ẹ̀ ni mi ò gbà lọ́wọ́ ẹ̀ rárá màá gba six years lọ́wọ́ ẹ̀ gba lọ́bí ẹ̀ tó kí ló mọ́ pa ìfẹ́ kí ló mọ́ pa love wọ́n ló fẹ́ kó wedding lẹ́nu kí n tiẹ̀ ó lẹ́ sọ sọ tẹ̀tẹ̀tẹ̀ rárá sí mi mọ́ mi ṣẹ́rí ọmọ yín ṣẹ́rí tó bá mi sọ̀rọ̀ ó stupid gan mi ó ṣẹgbẹ́ ẹ̀ yes. ah Bùkúnmi kí ló ṣẹlẹ̀ nù ṣèwé agbẹjẹmọwọ ṣé ẹ̀gbọ́n ẹ̀ wá jẹ́ bí ẹgbẹ́ ẹ̀ ni kí ló dé tó ń rí fínà ẹ́ ẹ́ wo tí ò bá lọ jókòó ara ẹ̀ jẹ́ kó mú ẹ̀gbọ́n ẹ̀ ní ẹ̀gbọ́n ẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe ṣé kò yẹ kó yé wọ wípé ohun tó ń ṣẹlẹ̀ yìí ò kì í ṣe wípé kinní ọ̀rọ̀ ìfẹ́ là ń sọ yìí ẹ́ ò mọ ohun tó fẹ́ dá sí jágajàga rádaràda ló kàn sọ jáde lẹ́nu kí ni wàhálà ẹ alára alára ọ̀rọ̀ òun olókù àìsùn ó kó àìwo ẹ ara ń fún mi sí ẹbùkún mi ara ń fún mi sí ẹgbẹ́ mi sọ̀rọ̀ ìyàwó mi sọ pé gbogbo ìgbà tí kìnìún bá ti fẹ́ ṣòwò ìwọ ló máa rí kí ló dé ẹ yẹs ìyẹn náà dẹni máa ṣe pa. Oh, má dá lóhùn o. ṣèbẹ́ yìí bọ́kọ̀ tó sọ. báyìí rẹ̀ dá sáhùn. ṣọ́bọ̀ pé mò ń sọ fún ẹ ọlọ́run má jẹ́ òfẹ́ ẹnu kọ jọ jẹ́jẹ́ mi mo jókòó mi ò fẹ́ wàhálà fún gbèsè ayé mi. kí ló dé ná tá à ń bẹ sọ̀rọ̀ tó kì í gbọ́. ìwọ ọkọ mi ìwọ ló máa ṣe èyí tó jù ń bẹ nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn wàá gbé gbèsè mi lọ sí ọ̀dọ̀ pásítọ̀ wọ́n á mọ nǹkan tó máa ṣe sí torí àrílágbájá lójú ran àrílágbájá lójú kò lè rọ́mọ tèmi ná ṣùgbọ́n kò sí ohun tí ò lè ṣẹlẹ̀ tó ti yẹ lọ síbẹ̀ wọ́n bá yín fi àdúrà jagun wọ́n á mọ ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá àá lè mọ ìgbésẹ̀ tẹ́ a máa gbé ohun tí mo mọ̀ nìyẹn o ti gbọ́ o gbọ́ jọ ọkọ mi láyé ẹ láyé ẹ kí n fi ẹ lẹ̀ tí bá sọ ìgbájú fún ẹ bọ́mọ́ mi eh, bóyá kẹ́ mu dání kò tiẹ̀ báyìí ṣe bí ọ̀sẹ̀ mélòó kan lọ́dọ̀ yín torí tí mo wà mo lè mo lè ṣe léṣe. má ṣe léṣe ọlọ́run ò ní ṣe yín lọ́mọ ya òòsà ẹ ní já ibi náà ló máa máa gbé ìwọ ah, náà ló máa bá mi tọ sápára tèmi ká ká máa ò lẹ̀ mí ọ́ jésù olúwa wa níbi gbọ̀ngbọ̀n. ògo ni fọlọ́run lókè ọ̀run brọ́dá yọ̀. Ǹjẹ́ ìyá arábìnrin yìí ṣì wà láyé? Bẹ́ẹ̀ni, wọ́n wà. Wọ́n wà láyé? Bẹ́ẹ̀ni. Á kí èmi àti ìyá wọn fi ojú ríra wa. Hmm, kò sí ṣùgbọ́n láì sí ìyá wọn, a ò lè tan mọ́lẹ̀ sí nǹkan tó wà nílẹ̀ yìí. Ah! Màámi wọ́n fẹ́ rí wọn. nǹkan tí pásítọ̀ sọ. ọkọ wà lórí ìjókòó yìí. ni pásítọ̀ sọ bẹ́ẹ̀. ó ti yé mi. rárá o ẹ má ṣì mí gbọ́ o mi ò sọ pé ìyá yín ló ń ṣe yín o. pásítọ̀ ẹ ní láti sọ̀rọ̀ tán ó ti yé mi sẹ́ ẹ̀. Ah. tó yẹ wọ́n ní àwọn ní kí mọ́mi wà lórí ìjókòó ní nǹkan tó fẹ́ sọ. òun náà ni ó ti yé mi pé màámi ló wà nídìí ọ̀rọ̀ mi láti jọ yìí. Ah, rárá ẹ mi ò sọ bẹ́ẹ̀ arábìnrin arábìnrin arábìnrin ah broda yọ mi ò sọ pé ìyá wọn ló ń ṣe wọn o ó mà dá kéèyàn máa ní sùúrù o wọn bá tiẹ̀ jẹ́ ń délẹ̀ kó tiẹ̀ gbọ́n nǹkan tí mo fẹ́ sọ délẹ̀ náà. ẹ kí ni kí ni nǹkan tàbí wá ṣe báyìí ní ètò tí lọ sí. ah broda yọ àdúrà láàfin máa tì í o ṣẹ́rùgùn tó ń jẹ arábìnrin tó gbénú lọ yìí ogun tó léwu gidi gan ni o tó lágbára gidi gan tó bá jẹ́ ní sùúrù ogun náà lè ṣẹ o. bí o bá níbi obìnrin kì í jẹ́ kó mọ́ ní bí o bá níbi ìṣe kì í dédé ṣe orí mi máa ma gbà bọ́ndẹ́ o ayé ẹ má dàkọ̀rò sáyé mi o ta ni yóò gbà ní ìtọ́lẹ̀ kó. ẹ dúró ẹ mọ́mí mọ́mí ẹ dúró ẹ adéọ̀tọ̀ pásítọ̀ rita fẹ́ wá solution sí ọ̀rọ̀ ara ẹ̀kọ́ tó ń ṣe ara ẹ̀ ó ní ó dẹ̀ bínú kúrò bẹ́ẹ̀ ó bínú kúrò bẹ́ẹ̀ ni. wàá wá ṣe sùúrù ni òun náà tó bínú kúrò bẹ́ẹ̀ náà kò ń ṣe dúdùn nú ẹ̀ o frustration òun tó ń pè frustration lórí yẹn ìwọ ló yẹ kó máa calm ẹ̀ down ló máa jẹ́ kó yẹ wípé èèyàn máa ń ṣe sùúrù ni. wọ́n mi kì í calm ẹ̀ down ẹ ṣe ṣé o ti ẹ̀ gbára dúró ni kó mọ́ mi kíyàn má lè ní sùúrù kí ni pásítọ̀ sì sọ ẹ ok ṣé ìyá ẹ ṣì wà láyé mọ́ mi ò dẹ̀ bínú kó tẹ̀ fẹ́ gbọ́ kó tẹ̀ gbọ́ nǹkan tó sọ ń pa ìyá ẹ pásítọ̀ dẹ̀ lọ́rọ̀ tó fẹ́ sọ ọkọ̀ bínú lọ ni. ẹ nǹkan tó wà ń bẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ ni wọ́n máa padà ṣe sùúrù fún mi wàá tún wá jẹ́ tó padà lọ sọ́dọ̀ pásítọ̀ nǹkan tẹ́ bá máa ṣe sí i torí pé bó ṣe wà yẹn ṣe bó olóò nífẹ̀ẹ́ olólùfẹ́ ẹ̀ nìyí ẹni tí nǹkan bá dẹ̀ ń ṣe èèyàn tójú olólùfẹ́ èèyàn èèyàn máa na sùúrù sí bó bá ṣe hùwà ni òun gangan kọ́ ló ń ṣe ohun tó ń ṣe o torí kò yé. mọ́mí ẹ jọ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ìfẹ́ sílẹ̀ torí ọ̀rọ̀ ìfẹ́ náà ló gbé mi débẹ̀ ní first place mo fi lọ bá bá sọ tí bá nífẹ̀ẹ́ mi ní bá bá sọ bó ti sú mi ó ti mọ́ mi kàn ní kí n sọ fún yín ni èmi ò gbé kọ̀lẹ̀ mọ́ o ti fẹ́ pè mí pa mi dé gbé mi dẹ̀ ní gbé. Ah, ah, mm, má ṣe yẹn ah, má ṣe yẹn mm, mm, má ṣètò ní òní gbé kọ́ọ̀lù ẹ̀ mọ́. ó fẹ́ kó máa ronú nìyẹn. Ah. ó dà má bínú ọkọ mi jọ jọ̀wọ́ ṣó ti gbọ́ èmi náà bá sọ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀. jùwọ́n a ní kí ló ń ṣe é kí nìkan tó ń rò mò ń bi ẹ́ látẹ̀kan ò sọ fún mi sọ fún mi náà kí ló dé. kí ló ṣe. ó ní girlfriend kan wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn gan-an as in wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan-an ṣùgbọ́n ọmọbìnrin yìí anytime tó bá ti jáde bí wọ́n wà níbi tó ti ń jẹun táwọn èèyàn ń jẹun tó ń jẹun tó bá ti rí eegun sójú báyìí kó má rí eegun sójú ni tó bá ti rí egungun sójú báyìí ó máa ó lo egungun máwọn èèyàn lọ́wọ́ ni in fact wọn máa máa jẹ egun bí ajá ni tó bá béèrè fún egun tó bá tètè fún wọn máa sunkún bíi bébì ni ẹkún gidi ni o so ọ̀rọ̀ yìí ló wá ṣáàrí bákọ̀bákọ̀ ọ̀rẹ́ mi wá pè mí pé kìjọ kí fún un nímọ̀ràn bí ṣe kóun ṣe continue pẹ̀lú àbí kóun break off. ọ̀rọ̀ tó sọ sílẹ̀ yìí ó lágbára o a máa lọ egun mọ́ àwọn èèyàn lọ́wọ́. gidi gan. a tún máa sọkún tí wọ́n bá fún. gidi bíbélì mi rò pé kó filẹ̀ ní solution o tó bá yẹ kó love ẹ̀ lóòótọ́ ó máa bá wá ìdí kan tó ń ṣe àzìn kó wá solution sí bóyá kò sọ fún kán tẹsẹ̀ lè bọ̀. Ah, hmm, ìyẹn máa le díẹ̀ o ṣé ìwọ ò ní rò pé a máa fojú olóògùn wò mí àbí èèyàn tó ń tojú bọlé kiri nítorí àwọn Yorùbá bọ̀ wọ́n ní afífira pínrín ọjọ́ kan ló ní yìí mọ́ ah, a lè díẹ̀ o. ó dẹ̀ tún ìyẹn sọ o bóyá kó má bọ̀dá láti sọ fún bóyá tó bá yá ó lè rò fúnra ẹ̀ tàbí kó réyàn míì tó máa sọ fún. ó dà pé nǹkan tó máa padà ṣẹlẹ̀ náà nìyẹn. so ìyẹn ló wá ń rò o ní láti máa má yẹ kí yẹn máa bọ́dà ẹ̀. ó yá òní òní rẹ̀ ṣe o ènìyàn ni máa yé gbóná. Elédùwà ọ̀dá ayé ní gbígbóná báfẹ́fẹ́ bá wá ti wá ń fẹ́ gbígbóná wọ́n ti rán afẹ́fẹ́ ní iṣẹ́ ni ayé mọ̀jú bá wò. ìdùnnú ìdùnnú. àǹtí mi kò mutí ìdùnnú ìdùnnú ah, mo dára tí mi máa sọ̀rọ̀ sókè mà ní ìdùnnú ìdùnnú yẹ mo dára tí mi ẹ bá mi gbé ẹ bá mi gbé ẹ bá mi gbé àti mi ẹ bá mi gbé ìdùnnú ìdùnnú ìdùnnú. báwo ni ṣe jẹ́ sí patient rẹ̀ ọkọ àfẹ́sọ́nà ẹ̀ wọ́n lè jẹ́ kí ìdùnnú máa rọ̀ tó yẹ high blood pressure ló níyàn bp ẹ rice, rise gidi gan in fact tí wọn bá yìí tẹ gbé débi n tàn sọ ìkọlà bá máa sọ náà. kí ló máa wá ṣe báyìí. kò sí nǹkan tá a lè ṣe because tó bá ṣe ìrònú kò sóògùn tá a lè kọ fún kò ní ṣiṣẹ́ ó sì máa ok ma make sure pé òun ronú mọ́. that the best time. ẹ ṣe gan doctor ẹ jọ ṣé yes why not you can bọ kó tó lọ máa kọ àwọn oògùn fún kí mi ṣe pé ó oògùn yẹn déédéé. i make sure pé ó everything. kó dẹ̀ má ronú. ẹ ṣe kan. Ah! egungun ti pọ̀ níbẹ̀ yìí o ee ta ni mọ̀lá mi aró ee orí ta mi mọ̀ pé o. Tálímọ̀lá orí kí ló ń ṣẹlẹ̀ ń bímọ mi. ajá fún àbúrò àbúrò mi mo rí egungun mo fẹ́ fún ajá mẹ́ta ní mọ̀lá èlúlé kèkó yín ọmọ ọmọ mi jẹ. ọmọ yín ọmọ yín. ta ní mọ̀lá ajá mi. ajá hmm. lẹ́yìn. Oh,

jẹ́ ká bá wọn wí jẹ́ ká bá wọn sọ̀rọ̀ náà ní ṣe báyìí. ọ̀sùn ìgbìmọ̀ fi yọ ìyálẹ̀ kó máa ṣe ti wọn kò sí ìdókòó ẹgbẹ́ gbogbo ilé ìlà rẹ̀. ẹbí wọn lẹ̀ kó máa ṣe akéde bíi jù inú bí lọ ti yọ ewu òde fi gbogbo wọn lẹ̀ kó lọ fàjà wọn. èmi ti fi wọn sílẹ̀ àwọn kan kúrò ń bíbà kó fi egungun tó ń ṣàì kó fi sílẹ̀ ìyá yìí ń parọ́ ni jẹ́ ká bá wọn wí ó ní irọ́ ni wọn ó lè ọ̀kánjú màmá èdè ń parọ́ ọmọ àṣẹ wò bẹ́ẹ̀ ṣe wáyé sí i mo wòye látòkò délẹ̀ ṣé ẹni tó lájà ń lé ṣé ìjọ ẹni tó lájà ń lé ẹ̀yin tó jẹ́ pé egungun ìbò ṣe wà yín sìn ẹ fẹ́ gbé lọ sílé ni mo sọ pé bẹ́ẹ̀ ṣe wà yín sìn ẹ máa lọ stop ẹ ẹ fẹ́ gbé lọ sílé ni ẹ wá jókòó sílé yín mo sọ pé ẹ lọ sínú sitting room sẹ́yìn tẹ́ni tó fẹ́ ní sitting room. tẹ̀lé ní sitting room pálọ̀ yín bóyá gan lẹni pálọ̀ bóyá yàrá kan tẹ ṣáà lè ṣá ẹ wọbẹ̀ ẹ jókòó ẹ relax ẹ wá ṣan mo sọ pé ẹ máa fi omi yọ̀gàn ẹ fi ṣan ẹ wá wọ ẹ̀gúsí ẹ yí mú ẹ̀gúsí bá ẹ wá ṣe ah ẹ̀gúsí ẹlẹ́mìí méje o ẹ wá gbé àpótí ńlẹ̀ yín bá ẹ wá jó ẹ wá wá gàdó ẹ tún wá tẹ ẹ̀bà ẹ tẹ̀bà sí ẹ wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ wá jẹ ẹ jẹ́ tẹ̀ ẹ wá wá ṣe ah kítì màmú wa yìí o ẹ wà ní gathering kan ẹ wà ní party kan ẹ wá máa ṣègbádùn màmá ṣáyé lè ń jẹ̀bi ẹ téèyàn bá lójú kòkòrò kéèyàn sọ fún yàn ẹ èyí wá dé ibẹ̀ wá sọ pé ajá ẹ tí ajá lẹ fẹ́ fún lélẹ̀ àbájá ara yín ẹ̀yin gangan gangan lajá tẹ́tẹ́ jẹ́ àbí oṣù lẹ́ ń ṣe tẹ́ ẹ̀ bá mú bàbá lè bá yín èmi á bá yín sọ̀rọ̀. lójú kòkòrò téèyàn bá ń ṣe ọkọ̀ burúkú kí a má jẹ́ kọ́ ẹ yóò ṣe àgbà tẹ́ ẹ kúrò níbi tẹ́ wà yẹn tẹ́ ẹ bá kúrò yẹn tí bá ká máa lọ ó dàbọ̀. ẹ jẹ́ ti bá yín bẹ̀ yẹn mo ti gbọ́ ṣáà ní kọ́ kúrò ń bẹ̀ kọ́ kúrò ń bẹ̀ tí ẹ bá ẹ bá ṣe tí ẹ tí ẹ bá kúrò bẹ̀ má gbá ìdààmú. ẹ máa mi bínú mi bínú mi bínú mi bínú mi bínú ẹ wo bí ó bọ̀rọ̀ ẹnu dé bọ́rọ̀ ṣe kéré tó ẹni tó máa jẹ́wọ́ oníṣàlẹ̀ má bèrè fún òòṣà agbáríkọdá àtijọ́ tí mo ti ń sìn ọ́ mo mọ̀ pé mẹ́ẹ̀ ṣèkà rí bọ̀tẹ̀ èyí o màá ṣèkà èyí tí wọn ò dẹ̀ rí mú mọ́. àrífín gbáà kìmẹ́ẹ̀tì rírí láyé mi àbùkù gbáà kìmẹ́ẹ̀tì rírí láyé mi òun ló fi kàn mí o òun lọmọ yìí fi kàn mí o ọmọ náà là ń rán súná ìdùnnú ló ní kí n fún ọ ní wọjẹ òun ni mẹ̀ fún ọ lọ́yìn o òun ni mẹ̀ fún ọ ṣé o mọ̀ pé wẹ́ẹ̀ jẹpo òun ni mo fi fún ọ bá ṣe sọ báyìí báyìí ni kí a rí bẹ́ẹ̀ sí i fún o. bùkúnmi ọmọ náà là ń rán súná ibikíbi kò bá yà kó yá jẹ́ mi kó yá jẹ́ mi tètètètètè ni o. bùkúnmi o bùkúnmi o bùkúnmi o. bùkúnmi káre láì ní ìpè ó mẹ́pà fárùn mo mọ̀ pé ojú oorun lọ ẹ̀ mo fi pè ọ́ nítorí pé ọmọ iná náà rán súná mo fẹ́ rán ìjẹ́ ibi kì mọ kí jẹ́jẹ́ kì mẹ́ta lọ́jà òun ló ti yá bá mi egungun ni jẹ́ egungun kì mọ kì fẹ́ lọ kó sílé mi rédèrèdè egungun ni jẹ́ àgbà ó dẹ̀ fẹ́ fira olúṣẹ́ sí pé kó má ní jọ́ kó má ti ré dùgún báyìí kí àṣewẹ́rẹ́ wẹ̀dà kiri ni kí àṣewẹ́rẹ́ wẹ̀dà kiri ni o egun kúkọ fún bùmìnì ó ní kí n yá àyọkàn rẹ̀ ibi kí kó má ti ré dùgún báyìí kí àṣewẹ́rẹ́ wẹ̀dà kiri ni o ṣáàkì mo fẹ́ rán ọ lé mi mo dẹ̀ fẹ́ kó o jẹ ju bí mo ṣe rán ọ lọ aṣọ ìrìn mo fẹ́ fún ọ aṣọ òlélẹ́gbà. Hmm. kábíyèsí rẹ̀ elédùnmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ẹ wo ibi tí ìṣòro ọmọ yín ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rèé o òṣè agbárí kọjá òun ló ń dá sẹ̀rí àfọmọ́ yín níbi ká máa béèbù kiri ká máa sọ̀rọ̀ àlùfàǹṣá kiri ẹ kí n bá sọ̀rọ̀ rárá ni. àyà ọ̀ṣun báwo lèèyàn ṣe máa bímọ nínú ẹ̀ tó fẹ́ kó ṣoore tí ò ní bá a sọ̀rọ̀ mo ń bá sọ ọ mo ń bá sọ yóò oṣù kọ́ ló ń ṣàánú mi ni mo ń bá sọ ọ. elédùnmarè á fún wa ṣe àmín elédùnmarè á fún wa ṣe torí ohun tó bá ti fi hàn wá ó ti di ṣíṣe nìyẹn a máa wẹrí fún ni orí tá máa fọ̀ fún òun ló máa dá gbogbo ìkólọ ẹ̀ padà ló máa sọ di tuntun àmọ́ ṣá kó tó tó ìgbà yẹn ẹ kìlọ̀ fún ẹ fà á létí kó yé bèèbù kiri kó yé bú ẹni tó bá jùlọ kó kàn má máa sọ̀rọ̀ ṣá. torí kò mọ ẹni tó máa bá sọ̀rọ̀ tó máa jẹ́ wípé ó máa mu sínú ọ̀pọ̀lọpọ̀ ló ń fi dúdú sínú tó ń tu funfun síta lágbára ìyá mi lágbára ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ tó ti di ṣíṣe ẹ yín balẹ̀ eegun ẹran funfun báláwo. ẹran funfun bẹ́ẹ̀ ni pẹ̀lú ẹyin funfun kan òun la máa fi wẹrí fún un tá a bá ti ṣe yẹn. ìyá ọ̀sùn ṣé ká kúkú bẹ̀rẹ̀ lénìí. àìrọ̀ àlè ṣe lénìí torí àṣì náwọn iṣẹ́ ńlẹ̀ àmọ́ ṣá tó bá ti ń tásìkò màá máa fi tó yín létí màá máa jẹ́ kẹ́ mọ̀ kò sí ohun tọ́sùn ṣe tì kò sí ohun tẹ́lẹ̀dùmarè ṣe tì pẹ̀lú ọkọ̀ káàbọ̀ káàbọ̀. mo ti wẹrí fún àwọn méjì ó pé èèyàn kan. èèyàn kan kẹ̀ kí ló dé. aráàlú òyìnbó yẹn ni èròjà wọn ò pé. èròjà ò pé bíi ti báwo. gbogbo kan tó ń sọgun ò tiẹ̀ yé mi wọ́n kàn ṣáà ń sún òyìnbó kàn ṣáà ń ṣe bálabàla. ìwọ máa wò ó tiẹ̀ mo ti mọ bíi tí ọ̀rọ̀ ẹ̀ ti ń bọ̀ ogun tó tẹ̀lé wá látọ̀hún kò tí ì padà lẹ́yìn ẹ̀ ni lọ́ọ́ máa ṣe tiẹ̀ ok ìwọ máa lọ tiẹ̀. orí ọ̀tún burú mọ́ ẹ̀dá ọ̀tún gbàbọ̀dé mọ́ láti sin lọ kò bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa kò bẹ̀rẹ̀ sí ní ṣe rere ìṣẹ̀dá ẹ̀ ti dìṣẹ̀dá owó ó ti dìṣẹ̀dá àlàáfíà ìdùnnú baálé ọ̀rọ̀ elédùnmarè àdúrótì elédùnmarè àwọn ẹlẹ́nu orí owó gbogbo wa wà lówó lọ́wọ́ wà bímọ àbí ọkùnrin àbí obìnrin àbíyè látòsí ń lọ òní rí dààmú mọ́ òun ṣẹ̀dá ò tún rí dààmú mọ́ òun ṣẹ̀dá ò rí dààmú mọ́ òun. ó kù bí a ó yà sí i kó má má ṣẹlẹ̀ sí wa ẹnì kan ló máa mọ̀ òun ẹ̀bẹ̀ lẹ́mbẹ̀ẹ́ ṣé o ìlédùn àti ṣé o ṣé o. bí o bá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́lú bí o bá nídìí iṣẹ́ kì í dédé ṣe orí mi máa ma gbà bọ́ndẹ́ o ayé ẹ má dàkọ̀rọ̀ sáyé mi o ta ni yóò gbà ní irú kí lèyí o òní onírèsè o. ara lé oníkálukú lọ́tà ẹ̀ ń gbẹjọ́ tí ajá ń gbó wọn gbọ́ nílé bẹ́dùwà ṣètò ká dárọ̀ tọ̀tọ̀ ni ibi kò ní jẹ́ tí ń wá ẹṣin kò tiẹ̀ nínú eré ológìní kò tiẹ̀ bó ṣe yọ gínígíní a ó ṣe mọ́ mi mọ́ ọ́n ṣe èèyàn lè pọ́n lójú wa.